àbùṣebùṣe ṣámọ̀ tẹ̀ jẹ́jẹ́ oríṣẹ́jẹ́ ìjẹ́rì wọ́n tẹ̀lé lọ́jẹ̀lé olójú bá pẹ́ni tó tẹ̀lé tó rà bàbá tó lálẹ́. òpè ńlá omi ọkọ̀ lọ́yàn òpè adé àkàkọ̀ gbọ́mẹ́sí balùwẹ̀ wọ́n gbọ́ mọ́tòlò ọ̀nà tó mọ́tòlò lógbólógbò ló gbé kútélé. alábàáfin. ọ̀tún ọ̀wọ́ ni wọ̀n wọ̀nyí. Ah àwọn ẹrú rẹ lábúlé olúbínú. ó tí ó tí ó ah, àwọn ọmọ yín ni o kábíyèsí. èmi aya yín láti ilé olúbí ni bàbá mi o kára ó o. àyà ilé olúbí ìwò ní àtúntò gbogbo obìnrin ní fẹ́ dáyà bá wọn ní ẹ̀mẹ́ta lẹ̀dá jẹun lójúmọ́ gbogbo àwọn àjòjì tá a bá ti fún lẹ̀dá ko ẹ̀mẹ́ta lòfin wa pé wọ́n gbọ́dọ̀ gbé sàkọ́lẹ̀ wàá fọba láàrin ọdún àfi bí wọ́n ṣe rẹ̀ má bọ̀ rí o tẹ́nìkan ò yan mọ́ ọ̀tún kábíyèsí màálù làwọn èèyàn wa wọ̀nyí bí wọn ò bá rọ̀pá wọn ò ní rìn àfìgbà tá a yọjú sí wọn ìgbà náà wọn tó mẹ́tọ̀ yé wa. kábíyèsí ọ̀tọ̀ ní kan tá a gbọ́ngbà tẹ́ ìjòyè ṣùgbọ́n gbà tó dìjẹun tá a rí àwọn olóyè nínú òjò fún wa búrẹ́tọ̀ wa wá wọn ní gbogbo nǹkan tá a bá rí ká gbé wá sí ọ̀dọ̀ yìí ń jẹ́ ká kọ́ ọ̀ba yìí wá kábíyèsí ń gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wa kábíyèsí ló. ní olórí yín lábúlé yín. bàbá wa arájí ni àmọ́ ṣùgbọ́n tó dá wọn lẹ́sẹ̀ ní ọ̀yọ́ wà. kí abúlé kọ̀ọ̀kan kan yan aṣojú tí yóò máa bá mi ṣèpàdé lóṣooṣù ẹ gbọ́dọ̀ retí àwọn olóyè mi mọ́ o ẹ gbọ́ àti gbọ́ ẹ rúwe kárólè wàá tẹ̀lé àwọn kìnìún wọ̀nyí ẹ̀kẹ́rù lọ ẹ̀kú tọba sárúkú ńlá ẹ̀pín tàwa àjòyè sọ́tọ̀ kí wọ́n wá kó ìtọ́jẹ́ ta àyàbá fún un wọn mọ̀ pa àtúntò àjọ lérò àbí bò ní. bàbá ilẹ̀ wí. wọ́n wọ́n ṣèwà rẹ̀ ni. ọ̀tún ṣèwà rẹ̀ ni. ìwà akínni. nǹkan mélòó làgbẹ̀ ní kẹ́ tó fẹ́ gbà ń bẹ̀ náà àbí ẹ rò pé iṣẹ́ oko ó rọrùn ni ẹ ló lágbẹ́ ń pa lọ́rùn ebè ṣé iṣẹ́ kéékèèké tí wọ́n ń ṣe tí wọ́n fi ń bọ́ ìyàwó àtọmọ ẹ̀yin ẹ̀rọ ìjòyè sèré ẹ̀yìn owó òdúlẹ̀ ná oúnjẹ inú àfilẹ̀ ń jẹ àbí tálẹ́bí ń pa nù ah, kò sí o. tálẹ́bí ń pa ẹ wò ó ẹ̀yin akẹ́rù yín kẹ́ máa lọ jẹ́ ìgbérò ọ̀. <laughs> ẹ ṣeun. làwọn gbé àbò rẹ. kálukú yìí tọwọ́ ọmọ ẹ̀bọ ṣọ́ o. ẹ gbọ́ kí kálukú yìí tọwọ́ ọmọ ẹ̀bọ ṣọ́ o. àwọn àtọ́tọ́ ọlẹ́mi ò gbóyà bá. ẹ wò wọ́n ní èrò màsọ́kù lọ́wọ́ yìí òun ó sọ èmi náà lọ pàdé àwọn ẹni yìí kọ̀rọ̀ wọ́n darí ẹ̀rù náà lé mi ẹ̀ ń bá ẹ bá ti kúrò láàfin ẹ̀ ń bá fẹ́ kọ́ wá bá mi lò. ẹ ẹ ẹ o sì lóko ah, ẹ mọ̀mọ̀ fọ́ padà ọba lójú ah, bó kéré jù bá lọ òun lórí níta àbá sì pè lórí ẹnìkan ìmọ̀ fi ń sọlẹ̀. ọ̀tún kọ̀tún ó tún mo jẹ̀bi tọba ní àṣẹ bẹ́ẹ̀ni ọba ìdógún náà gbọ́ o tọba ní àṣẹ ọtí o. ebi ní ipa mọ́nàmọ́ná ebi ní ìlú ọ̀la àti bàbá ọ̀rọ̀ yóò dé pé. Olùwàlí ọ̀ṣẹ́. Ọ̀ká yọ̀ ni. Olùwàlí ọ̀ṣẹ́. Wọ́n pẹ̀ ní ìkànnì. Bàdógún dàgbọ̀n olùwà ní ọ̀ṣẹ́. Ní ìtàpá fámùsì. Rọ́bọ̀ mú ìpapọ̀ náà. Níjó ṣẹ́rí kórìn lómi ò sì mọ̀ kó bí gbèrú mi sọ mi. Ká ló ń bá ọ̀rọ̀? ẹ̀yin òjòjò ká ẹ máa gbọ́ o ńgbà <clears throat> ẹnìkan ra iṣu kan lógún náírà tọ́sanwó ẹ̀ bí ẹ̀mẹ́fà tí ọ̀sán tán ẹlòmíì sì débi iṣu kan yìí náà ọ̀rà náírà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọwọ́ adáwó rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀dá kò ta lọ́ra sùn rí. ẹni ọ̀sánwó lẹ́ẹ̀kan lọ́ra. ẹ̀sán ló lọ́ra sùn. ọ̀tọ̀ ìtí mo ṣe rèé o táwọn kan tó lọ́wọ́ obìnrin sí tí wọ́n ní ní tí mo ṣe ẹ̀dá. ẹ̀dá kẹ́ńbẹ̀ bàbá. Ah, ah kí lẹ ń sọ tó ń dùn mọ́ inú lẹ́nu iṣu lẹ́ta ní àbílẹ̀ àdàpọ̀ olè sẹ́yìn pé lọ́mọ mi fẹ́ wọ́ àtọlẹ̀dọ́lẹ̀lẹ̀ tá a dáyé bá tẹ wá sọ di góòlù títà ẹ ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín wọ́n ní jọ Tinubu abílẹ̀ nílẹ̀ pàgbẹ́ ẹ̀yin àgbàlagbà ẹ̀dẹ̀ ń ta ilẹ̀ kan tóyàn mẹ́fà láì bẹ̀rù. kábíyèsí tóyàn mẹ́fà kọ́ mọ̀ sáà fún ẹni méjì péré náà mọ̀ ni ẹ wo ẹ sáàtì ẹ̀ bá ní yanjú ẹ̀ bá ní parí ẹ̀ kẹ́ ẹ wálé ẹ̀mí fún ẹnì kejì àbí bí òun ni. ta ń sọ̀rọ̀ ìyálòde ni kábíyèsí ìgbà pé àjẹ́ tó ń gbé ìyálòde. kí wọ́n wì ná. ibi gbogbo wa náà la wà ní. wọ́n yá yìí ọ̀gàǹgà lọ́mọ mi jẹ́ kí ìjógóńgò èwo lórúkọ rí ń bẹ̀ ṣé ó yẹ kó ta ilẹ̀ kan fún èèyàn méjì ni lọ sí báyìí wí àtúnjẹ jẹkújẹ ilẹ̀ yìí náà ń jẹ. èmi èmi ó mà ní àbẹ̀kẹ́. bẹ́ẹ̀ni wọn ní bẹ́ẹ̀ lẹ ń rí jà ẹ ń gbowó òta láìṣe mọ́tò ẹ wọ ìyá ọjọ́ kọjọ́ tí n bá gbọ́ pé ẹ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ẹ rí gbọ́n ojú mi o kábíyèsí kábíyèsí ń ṣojú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ̀jẹ̀bù rẹ̀. pàtó wá ṣojú ọ̀pọ̀ èèyàn ńkọ́ bàbá tiyín náà wà lára yín tẹ́ ẹ sọ àgbèrè dòwò obìnrin olóbìnrin lẹ́ ń fẹ́ káàkiri wọ́n ní sọ bá bí mí ẹni mọ̀gbẹ́tẹ̀lé mọ̀gbẹ́tẹ̀lé. ẹ wo ìjọ tí n bá gbọ́ pé ẹ gbẹ́sẹ̀ ní obìnrin kankan màá ní kí wọ́n gé ẹsẹ̀ yẹn. ọ̀tún tí ó bá jẹ́ pé torí pé ẹkún mi níyàwó lẹ ṣe fẹ́ ba ìlú jẹ́ mọ́ mi lórí ọmọ yín ò tí ì bímọ fún mi o ààyè wà fún yín láti wàá mú un lẹ́yìn náà wà yí o gbogbo àwọn tẹ́ ẹ gbowó ilẹ̀ lọ́wọ́ wọn kẹ́ lọ dá owó padà fún lówó mo fún yín ní ọjọ́ mọ́kànlélógún péré kẹ́ fi dá owó wọn padà àìjẹ́ bẹ́ẹ̀ màá ní kí wọ́n pè é lẹ́jọ́ màá tún dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí fún wọn màá tún lọ́ọ̀yà fún wọn. kàbíyèsí ẹ o kàbíyèsí ẹ pẹ́ jí. kábíyèsí burú o ó dẹ̀ mọ̀ pé kò gba kàtìkàtì kankan láàyè ẹ̀ tí ń bà mí báyìí. <laughs> ojú ni ọ́ ò gbà ọ́. ó wù bóbìnrin ni mí èmi mo sì lọ́kọ mi gbogbo ayé sì mọ ètekéte tó wà nù obìnrin tábà tún wá ní káwọ bí ìdílé ọba nìwọ náà ti wá fi ilẹ̀ ọmọ tí ń ṣe sí ọmọ ọba tí ń dà. kò burú bá mi sábọ̀. bá mi sábọ̀ láàárín ìlú ẹ̀. sọ̀fà lè jọ ẹ̀kú fún láyè mo fẹ́ bá ọ sọ. báwo alábí mọ̀ ni. ẹ ẹ nígbà ọ̀jájà là ń kọ́ èmi rẹ̀ jọ́ lọ́rọ̀ tẹ́lẹ̀ ni. ẹ wúlò bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ń dà. bóòlù ń bá ti sọ̀rọ̀ ó ní mo gba nǹkan kan lọ́rùn mi. ìwọ gan láti sọ́ra rẹ o wọ́n sọ mí dóúnjẹkújẹ kí ló dé mo fẹ́ sọ ilé mi dójúde àgbèrè ni kí ló dé ọmọ kó o dá kí èmi ó mọ ọkọ ọmọ kí n tó jẹ́ lọ́rọ̀ fálẹ̀ rẹ̀ ó kọ́ ń lọ fẹ́ sọ mí mi ìfẹ́ bẹ́ẹ̀ o. báwọn kẹ́wọ̀n kí ló dé ìwọ àti ọkọ rẹ ọba èmi ò ní fààyè lẹ̀ bára yín sòótọ́ ọ̀rọ̀ kankan ni. báwo ọ̀rọ̀ wọn yé mi o. wọ́n ní ẹlẹ́gìí rè èrò ẹ̀rù yìí lógún torí pé ọ̀pọ̀ èèyàn ní bọ́lọ́jà ṣèlú ìgbà géńdé ní sọ̀bà àríbi ọmọ lójú ọba gbogbo ọba pátá ló nílò ọ̀pọ̀ èèyàn nínú òní pàápàá àwọn àjòyè ṣùgbọ́n àtìjòyè àtàràlú gbogbo wa jẹ́ nǹkan kan lójú ọba nbọ̀ bá wá di pé ọba ń fi àwọn ìjòyè ṣe nǹkan àánú ṣe wí fún mi nbọ mi ló àwọn òní ìdìmọ̀ rí. báyìí gbogbo àwọn àròfọ̀ tó ń gbé kalẹ̀ yìí ò yé mi. kò yé ọ àbọ̀rọ̀ là á sọ fún ọmọlúwàbí kó mọ dénú lọ́ọ̀dọ̀ tọ̀tọ̀. ọ̀rọ̀ bẹ̀rù àmọ́ jẹ́ àmì. lónìí. ìyá wa ẹ kú ọjọ́ mẹ́ta. tó ẹ lẹ sí òsì ọ ẹ ṣe ìlẹ̀kẹ̀ ni wọ́n ní ẹ wá gbà wá ní àbẹ̀wò ńbẹ. àwù ìlẹ̀kẹ̀ bó o ẹ̀yin kábíyèsí ló ní àwa kì í ẹ̀rí ńgbà wọ́n gbọ́ pé ara yín ò yá ni wọ́n ní ká wá ṣe ń pẹ̀lẹ́ wọ́n sì ní ká mú kìnní ìfún yìí kẹ́ fi rò fọ́jẹ̀ kọ. ìgbà gbà bí ìbá ṣe tẹ̀yìn tẹ́ mú wá sí mo rò wọn á ní kábíyèsí ń béèrè mi láàfin àbí kí ni tẹ́ wí kí náà ni wọ́n á ṣe láàfin káàjì ọwá sáàfin kọ́ wa máa pa ọmọ kábíyèsí àtolórí jẹ́ ọbẹ̀ yìí olóyè náà kó fi yín nánu àbí. àjẹbí ti báwo. ebi sojú gbogbo yìí níjọ́ náà lọ́hùn tí kábíyèsí ní àdàpè àjẹ́ tí wọ́n ń pè níyà lóde ṣé kábíyèsí rẹ́jẹ̀ lẹ́nu mi ni àbúbá mi bí mo ti ń pààyàn. ẹ ẹ kábíyèsí ò jẹ́ pé ìlàjẹ̀ balógun kábíyèsí pè lájẹ lóòótọ́ ó pè lájẹ ó pè lájẹ ntọ́ tí a wá bá débẹ̀ ǹjọ́ náà ni wọ́n rántí mọ́ ó fi pè lájẹ. ẹ ẹ bá a bá wò náà ó dàbí ẹni pé gbogbo àwa àjèjì là ń ṣe àwọn nǹkan tí kábíyèsí lòdì sí. bíi kíni. ẹ ẹ ẹ yẹn wò irú yìí tẹ̀ jágbàlagbà ṣógójú mu kẹ́ ẹ máa rẹ́jà lórí àwọn èrò kẹ́ ẹ máa wí fún ẹ wí pé kábíyèsí lẹ̀ ń kówó ọ̀hún fún. èmi ò fowópọ̀ ẹnì kankan gba nǹkan kan bì kankan ẹ̀tọ́ tèmi lèmi ń gbà. ó sì lóun lòdì sí ntí ọba àlùbá lòun fẹ́ ìlà bá a fẹ́ a mọ̀ pé lóòótọ́ oríṣiríṣi ọba ní bẹ nílẹ̀ Oòduà àlàyé ìsìn àwọn kan bẹ tí wọn jẹ́ àgbàlọ́wọ́ mẹ́rin baálẹ̀ jòǹtolo àwọn míì sì wà tó ṣe pé baálé di mẹ́ta ọ̀ọ̀lẹ́ di mẹ́rin kí wọ́n jèjì kémi jèjì kí tara yòókù ó já sásán ni à ń wà fún. ṣùgbọ́n ọba ìtawà ní nísìn gbogbo ohun tó ní ní fi ń táyé ṣe àpẹẹrẹ rẹ̀ ní ìwé ìtẹ́ mú lọ́wọ́. téyì pé ní ìfirò fọ́jẹ̀ kan ni. Ah, ẹ ẹ tún wò kẹ́ ẹ mọ tó wà ń bẹ̀ ni ẹgbẹ̀rún náírà lẹ́yìn ìrò fọ́jẹ̀ kan irú ẹ̀fọ́ kílẹ̀ fẹ́ rà ń bẹ̀ ah, mo sì mọ̀ pé ṣe ń tójú bá lọ fún àṣìpà náà lẹ́yìn láàárọ̀ àná. ẹ mọ̀ sọ tèmi o ẹ ẹ mọ tí ń bẹ láàrin wa ẹ sì mọ tọwọ́ mi. Ah. ẹ dákun ìyá wa ẹ máa wá sáàfin ṣe é ti gbọ́ ẹ máa wá sáàfin ẹ má bínú tàlẹ́ ẹ ṣe ojú ìlẹ̀kùn. ọmọ ìdá tẹ́ni adé tẹ́ni adé. kábíyèsí. wọ́n ní gbàwé yìí ka ẹsẹ̀ tó gbẹ̀yìn kà sí wa létí mo gbọ́ pé ní ìlú òkèèrè bí ọmọkùnrin bá ti pé ọmọ ọdún méjìlá àǹfààní wà fún láti fi lé àwọn òbí rẹ̀ sílẹ̀ màlọ́dágbé ìdí èyí mo fẹ́ kẹ́ fún mi ní ààyè láti padà sí ìlú tí mo ti ń kàwé màlọ́gbé kí ẹ sì pèsè àwọn tí ó tọ́jú mi àti àwọn àlejò mi fún mi. kábíyèsí ta lọ́kọ̀wé yìí. kí ló fà á kí ni nǹkan tó rò débẹ̀ níjọ́ tí ó kù ọ̀túnla tí ẹ fẹ́ ṣe àjọ̀dún àwọn ọ̀rẹ́ mi tẹ̀lé mi wá láti wá kí mi mo wá ń bẹ olórí láti bá mi fún wọn lóúnjẹ màmá yìí kò dà mí lóhùn mo wá bọ́ síbẹ̀ láti ṣe àlejò àwọn èèyàn mi wọ́n wá fi ìbínú gba àwo lọ́wọ́ mi wọ́n wá ní ìwọ̀n mọ ìṣá ó ṣàfẹ́ lé mi kúrò láàfin wọ́n á ní pé wípé bẹ́ẹ̀ àwọn ò ti pààyàn wípé bẹ́ẹ̀ jẹ́ àwọn làwọn wá fọ́kọ wípé àwọn kan ni àwọn pa ìyá mi o àti gbẹnugbẹ láàlú ti mọ̀ wípé ìyá mi ti kú tí bó wá ń pàdé olórí láàfin ẹ̀rù máa wá ń bà mí. ọ̀rọ̀ yìí ń bọ́rọ̀ mi gbérin wò gbérin ṣe débi ṣòkòtò bá bẹ́ẹ̀ lọ wọ̀ ni. kábíyèsí wọn ní tá gbọ́ bá rorò ibo lè gbé ni irú ọ̀rọ̀ wo lọmọ ẹ̀ gbọ́dọ̀ sọ fún wa tá a gbọ́dọ̀ gbàgbọ́ àwọn tó jẹ́ wípé láti kékeré ni wọ́n ti jágbọ́n kí wọ́n dalé ọlá rú àwọn ẹyẹ lásán lásán kò sí àǹfààní tí ọmọ ẹyẹ fẹ́ ṣe fún yẹ tí ò ṣe pé kó dàgbà kó fò lọ ẹ jẹ́ kí tẹ́ni adé ọmọ lọ kábíyèsí kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tán ipá ò ní ká mọ́ o ẹ jẹ́ ọmọ bá tiẹ̀ lọ. olóye mo sì rò pé n tẹ́ sọ jáde lẹ́nu yóò dájú báyìí lọ ni o. Ah, mà ṣe o ẹ̀rí ọpọlọ ọmọ yìí gan-an ó tayọ òye tìyín ah, kábíyèsí lọ́hùn pé èyí wọ́n ní ẹ̀tí ìbímọ ọkùnrin àbí bí ẹ̀tí ẹ̀bí rárá ni. bẹ́ẹ̀ni mo ti bí ṣùgbọ́n mi ò bí ọkùnrin. táǹtù lọ́rọ̀ gidi sọ jẹ́. Ah, kí lápá kí ló dé. kábíyèsí àwọn lè tiẹ̀ ní kí a lọ pa mm-hmm. a pa á nù wọn o àmọ́ wọn jẹ́ ká pa arákùnrin àwọn wo. dọ̀bálẹ̀. ẹ wá wá wá kí lẹni ó máa dọ̀bálẹ̀ fún ebó ti gbàdájọ́ ṣé ẹ fẹ́ yàn ni. irọ́ o ẹ má yàn o. kábíyèsí ẹ dákun ẹ bá ní ṣe àtúnyẹ̀wò ìdájọ́ tẹ́ ẹ ṣe fún ọmọ yìí àkọ́kọ́ náà àná yín ni ẹlẹ́ẹ̀kejì ìpátá apá ọ̀gbẹ̀rì a gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀tọ̀ yìí bàbá ọmọ yìí ẹ dáríjì ẹ jẹ́ ọmọ ẹ lọ. sòrò bá dẹ́tẹ̀ ẹ lóun burúkú lọ ń lò ndó bá gbọ́mọ lọ́lá ẹ lóun burúkú sẹ́yọ. kábíyèsí ẹ má jẹ́ wọ́n fi tàn pa èyí o ẹ wá ìjìyà ẹ̀ṣẹ̀ ní èkó dárí yìí kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má jẹ́ wọn ó fìbọn pa èyí o bẹ́ẹ̀ mi ṣe rò ó. padà ọ̀rọ̀ ọgbọ́n ti yín kò dárí ikú ìbọn jù. adúpẹ́ ẹ̀yàn adúpẹ́ ọ̀ ní ṣèbọn pa. wo àbúrò tí ìwọ bá táyé wá wọn jalè mọ́ o gbọ́dọ̀ jalè mọ́. akínlápá. ẹ wá òkété ńlá tàbí òkúta ńlá kẹ́ẹ̀dé lọ́wọ́ sẹ́yìn kẹ́ wá gbé kété tàbí òkúta ńlá yìí ẹgbẹ́ sí lọ́rùn kẹ́ wá wá odò tó bá fẹ̀ táwọn apẹja ń lò kẹ́ tì sí i bọ́lá di bí ìjọba ròní ẹ̀mí ọmọ lọ́lé. ọgbọ́n ọjà lè mọ́ sí ẹ o. àgbà kábíyèsí yóò kú yóò kú yóò kú yóò kú eléyìí ọ̀dà o ẹ̀ ń wò káyọ̀sì lẹ́yìn àjọkọ̀ yẹn. ànjẹ́ kúrúkú tọ́ láwọn ọkùnrin owó yà wò kẹ́mi ọ̀la ogun kẹ́mi ọ̀la ogun. ẹ wò mí ni ọ̀tá ogun ẹgbà mi ọ̀tá àwọ̀ àkọ́bí ọmọ yín ò ní fi ilẹ̀ rọrùn. ẹ̀yin olóyè kábíyèsí ni kí n gé ẹ̀bùn wa fún yín. apẹ̀rẹ̀ mélòó ni apẹ̀rẹ̀ mẹ́fà ni bàbá ṣé ọ̀rọ̀ àgbàdo lè ti ń bẹ́ ńlẹ̀ yìí. ẹ̀yin ò nílò rẹ̀ ni apẹ̀rẹ̀ mélòó ló fẹ́ ọjà rẹ ọmọ. mẹ́fà ni bàbá. ẹ̀yìn ẹ̀rù mẹ́fẹ̀ẹ̀fà tó ń lé ọ̀dọ̀ mi àbí. àwọn ọmọ tí ń bẹ láyé wo sàmù kọ. nǹkan o. ọmọ àlele o nínú ọgbẹ́ o ọmọ àlele o nínú ọgbẹ́ o bọ́ bá ti rọ́ ọdẹ ni ó mọ́ kíá ọmọ àlele o. Hmm. yíga o irun lẹ́fín léèyàn lórí bí ẹ ń fín àtòrúngbò gbàlẹ̀ yìí ní ní méjì. ẹ jẹ́ ìyá ìṣe mi sá ah, ẹni ò ní irun bẹ̀rẹ̀ ẹ mẹ́jọ kọ́kọ́ mi orí yín. ọlọ́kẹ́. ṣáájú ni àlàṣe ẹlẹ́rọ lọ́ta. ìwọ àlàṣe ọ̀rọ̀ ń gbòòrò ẹnu. àtẹ̀yìn náà náà. Babájímọ́lá. Ah, ẹ ẹ ṣọ́ra yín ayé ìsìn má ti yàtọ̀ ìgbà kan bí èèyàn bá lè da obìnrin olóbìnrin láàmú kiri ìgboro sìn ibi ni yóò dẹ́ ẹ̀wọ̀n oúnjẹ onítọ̀hún <laughs> ẹ ṣe bójú ayé ìgbà kan tẹ̀ ń jayé bẹ́ẹ̀ ní oúnjẹ ṣe. irọ́ o ẹ mú ẹ̀nà ọkọjọ́ ń ṣe ọlọ́run o ẹ ṣàdálẹ̀ kì í ẹranko bẹ́ẹ̀ ẹ̀gbọ̀n kan ló rẹ. kíni wo ojú èrí náà sọ́mọ́ pa ìwọ náà wo èyí ò rómi ìtọ́ da báyìí kọ́mọ lè. wọ́n rí ẹsẹ̀ mi sáà bẹ̀rẹ̀ pé màá bá ń òsì. owó tí mo ní mo yá yín o ó ṣe tán ẹ̀ léèyàn ó mà ní ẹ̀yin mi mà fè ẹ̀ wo ara mi èmi ń bọ̀ sí ẹni o èmi ń bọ̀ sí ẹ wo ayé ti ń yípo lóòótọ́ o tí ẹ rí gbogbo òwò àbàjẹ́ gbogbo ẹ̀ sì wọlé sí arábí ọbẹ̀ páànù. sara nìkan láàwọ̀ lẹ̀ ni alẹ́ ètò dùn mẹ́mẹ́ nínú jù ń bẹ̀ nípa àwọn ọ̀gára ọlọ́sà tí a lé kó ń gbòòrò hmm. àbẹ́yìn ò rí pé wọ́n ti lé gbogbo olè lọ ni sẹ́rí hmm. ah, ah. bá àdúgbò wa ṣe burú tó hmm. ẹ sáà máa bá àdúgbò wa ṣe burú tó bẹ́yìn àbá ju owó lẹ̀ náà ìsìn kọ́ lọ kọ́ padà wà ọjọ́ kẹfà yọ báǹkì rẹ̀ ń bẹ̀. wàlẹ̀ mo rò pé sáfà lọkùnrin ọ̀hún ti wá. sáfà kọ́ ó mú ojú àpọ́nbélé ni hmm. ó sì ń yọ ọmọ ojú ọ̀hún. Ah! ọba tó gbìyànjú tó hmm. kápá gbogbo àwọn òjòyè gbogbo àwọn wà pálapàla bí ìwà eré jàǹdùkú olè jíjà àgbèrè irun dé orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. jẹ́yìn tún rí àlejò kó tó pé òun réjà kiri mọ́. orí àwọn ta ni ó ti réjà orí ta ló ti tó réjà ṣíọ àmọ́ tẹ́ mọ̀ sẹ́yìn àgbà náà lẹ́mọ̀ ẹ pa lóru wípé igi tó bá tọ́ kèé pẹ́ nígbó. wọ́n wọ́n ṣáà lọ́rọ̀ ẹ̀mí kábíyèsí. ẹ̀gbọ́n tó bá jẹ́ tèyí ni ẹ̀mí eléyìí ó gún o kódà yóò gùn bí òkun kan gan ni tá a bá rẹ́nikẹ́ni tó bá fẹ́ délé láàmú ọba òkè ní ọ̀bánímù ẹ wo ọlọ́run tó dá ọkùnrin ọ̀hún gangan tí ò bá lọ múra dáadáa kò lè kápá ẹ̀ mọ́ a tó ń bẹ̀lẹ́ ẹ̀yin èèyàn bíi lásán lásán bàbá arẹ nìkan tí wọ́n gbìyànjú tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ pé wọ́n ṣèbàjẹ́ sí ọkùnrin pẹ̀lú bí sẹ́ńbà ní sáyé ṣe àpapọ̀ ọmọ ògbà ní ọ̀bàjà ọwọ́ tí wọ́n kú gbájà ṣe é kú ni. ẹ̀bù tí a wá rí gbòòrò sẹ́yìn wá ń lọ ní ìsìn ń bẹ̀rẹ̀ ti mọ̀ pé lẹ́yìn ọ̀bà bàjà olúwa rẹ̀ ó kù bí ajá ṣe ń mm gbogbo obìnrin olóbìnrin tẹ bá rí nọ́nà ìní ẹran jùmọ̀ sóye yìí máa wọ́n ní òkú bá dá sí i. abiyami ìsepẹ ẹ wo. gẹ́gẹ́ eh. ọ̀rọ̀ èpè kọ́. irọ́ eh, àwàdà lọ́mọ bèmi jẹ́ mi yé mi o. báyà tètè bàǹdà bá. ọwọ́ ìyá o. ẹ ṣé o. mà ṣe o àṣẹ lóòótọ́ ni tí onínúure bá joyè nílẹ̀ ẹ̀ka àwọn ìka oníjẹ́ olùpọ̀ náà pẹ́ ayé dájú ayé ò fẹ́ràn ẹni rẹ̀ lórí pé àwọn èèyàn tí ń rí jẹ nínú ìbàjẹ́ ni wọ́n pọ̀ lókè èèpẹ̀ dẹ̀ ní adé. kábíyèsí. sọ̀rọ̀ bí olórí ṣe ń ṣe sí ọ nítorí rẹ ni torí rẹ ni kò wá fojú sí ẹ̀kọ́ rẹ fojú sí ẹ̀kọ́ rẹ torí. Ah, ẹ̀kọ́ lónìí yóò jẹ́ bí idà tó fi jagun lọ́la. so when you let me. yí o wí. òtú àríra bẹ́ẹ̀ ni ó délé nírà kò kírajò bẹ́ẹ̀ ni ó dájò tọ́ọ̀nù ló ní ó lájẹkù ojú oúnjẹ lọ irọ́dọ́jà òkúta. ẹ̀yin ìjòyè ifá ní adéríbigbé alábí tẹ mú àtàwọn yòókù rẹ̀ pé wọn àyẹ lóye o ifá ò mú wọn. ẹ ẹ ó dà bàbá ta ni fáwọn á mú àbí. nǹkan wa ń tọ́ka sí ọmọ ọba kan tẹ́ni adé ọmọ ọba tó wàjà ó mọ̀ ní fámúòye o. onífá wa ń fọ bí òwe bí òwe fún wa wípé ìgbà kì í lọ bí òréré ayé ìtọ́ bí ọ̀pá bọ́n adéáfà àgbààgbà méjì tí wọ́n kó lùjọ ọ̀kan jó títọ́ ọnú ìkejì àti ìjàgàbàgebè àgàbàgebè fi kébékèbé dọ̀gá ìyájò tọ́lùrọ̀ jayé lálẹ́ àgàbàgebè láyé lówùúrọ̀ ó sì ṣébi ó jọba ìlú ìlú pọ́ ìsúkọ ìṣòta àgbàdókò àgbàdo gbogbogbò wọn fi ń so oúnjẹ wọn dirú wọn rọrùn alákejì ifá ní sòtítà o máa mọ̀ ṣe é ká ènìyàn sòtítà o mọ̀mọ́ sí ìka ènìyàn ẹni sòtítọ́ o ni yóò tẹ̀lé yìí pẹ́. sòtítọ́ o mọ̀mọ́ sí ìka ènìyàn. ẹkún bá yín lè bá àbádífá lónìí àdáńjọ́ mi o. ṣé tẹ́ni adé ọmọ tí ò lè dẹ́kọ̀ọ́ kan jẹ tán làwọn àfijọba bó ni ó ṣe mètò òlú abẹ gbọ́rú ẹ̀ nílẹ̀ yìí. ọ̀tún kò sí ní tójú òrírí o. bó bá ṣe pọ́nmọdé náà ní fámú ẹ̀jẹ̀ àfijẹ́ ẹ̀yin náà ní dàkúkọ ẹ̀jẹ̀ àfijẹ́. ẹ ajẹ́ pé nítorí à ń bẹ̀ ni wípé àsìkò dékè tó nù bá àdìbá lónìí àdájọ́ mi. ẹ bàbá ẹ ṣeun ẹ̀yin ti ṣe tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ti ṣe bá a ti ń bẹ̀ ẹ kó fa yín lẹ̀ mọ́ lọ. àti bọ́ọ̀ṣẹ́ wí. ẹ ṣeun. ìbáraẹni wúrà láti náà jẹ́ ìbá kì í kúrò ìbá kì í tàn jẹ ẹni tí bá bá kì í ká mú ìbá kì í kúrò ìbá kì í tàn jẹ. ọ̀gá rẹ̀ bí ìtọ̀ ọmọ ọba kọ́ èmi ò lè dọ̀dọ̀ balẹ̀ fẹ́ni tí mo jù lọ bí ìtọ̀ ọmọ ọba kọ́ ẹni adé bàbá ọmọ ajíbóyè bí ìtọ̀ ọmọ ọba kọ́ ẹrú re ọ̀kadì kábílẹ̀bà oníyèmú lẹ́nu ẹ̀. èmi lọ ń kọrin ìwé wúwú àgbègbè òlú ọ̀tún kò jẹ́ búra wúwa ṣe fún ẹ̀kọrin búra sẹ́ni ọ̀gbẹ́ni mọ̀ pé bówó bá jù lórí tá a bá lè dáhùn ẹrù ìyá ń balùwẹ̀ mi. èmi kàn kọ́ ní tèmi ni. èṣù ṣe ọ́ o. èṣù kè èṣù ṣe ọ́. má ṣe máa bẹ̀rù mí lẹ́kọ̀ọ́ sí. èṣù tó ṣe láti láfi kó. èṣù náà lọ́sọ̀ kàtẹ́ gbẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ èṣù náà lọ́sọ̀ gbọ̀gbọ̀ ìyàwó ọjọ́ kẹfà ọlọ́yọ́ kẹlẹ́ kẹlẹ́ kó gbu olórí ọ̀ya. ọ̀tún hmm. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́rú bá ti pẹ́ lé alájọbí yorù wọn bú. ó fi ń tẹ gbogbo ẹ̀ bàṣù bàṣù bàṣù. ẹni tó mú ọ wálẹ̀ yìí ò sí nílé mọ́ kẹ́ni ó kù tọ́ ọmọ ṣe ní báyìí gẹ́gẹ́ bí àṣẹ mi láàfin àti gbogbo mi èyí tó fúyẹ́ èyí tó wúwo nú ẹrù ẹ kó jáde àfẹ́ lè mọ́ àfẹ́ lè mọ́ bá a bá jọba lọ́la rárá kígbe tó tó níyè núdù wọ ilẹ̀ wa láyìí ẹ̀wọ̀n máa lè gbogbo gbogbo. ọ̀rọ̀ yìí bọ́rọ̀ mi lọ dún ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìgbẹ́ bá ti dáná lọ́dún.

kárẹ́ nìkan dì mú ká fi ṣadé orí. èèwọ̀ ni balógun lèmi wọn gbọ́dọ̀ jọba <laughs> ẹ̀rí ń bò báyá àwọn ìlú ò yan ọba lé alọ́. ó dáa bàbá àwọn ìdílé ọlọ́kọ ńlá báà lọ̀rọ̀ tí wọ́n ṣe jẹ́ lórí ọ̀rọ̀ òye nílẹ̀. ìdílé ọlọ́kọ ńlá ah, <laughs> ọba làwọn náà ọba àjẹta. bó hmm. bá wá rí bẹ́ẹ̀ ṣé bàbá tí wọ́n ṣẹ̀kú tó kúrò lórí oyè ni láà ṣe gbọ́dọ̀ fi wọ́n jọba. ó ti o ifá ni òmú ọ. <laughs> bàbá ifá kọ́ ẹ̀yin ilé ẹ̀fẹ́ wọn. ní báwọn tó bá ń hun ẹ̀yìn àgbàdo ni ifá ń ti ẹran òun ìlà àgbà sọ. èèwọ̀ ni àìṣàwò ká parọ́ àwo ìpè fẹ́gbẹ́ onírọ́ ọ̀rí babaláwo tí máa ń fi ọ̀pẹ̀lẹ̀ ṣèké aṣọ wọn ìjù kan lọ ìfà wọn ni mọ̀ pọ́n wọn láṣọ àìṣòwò ọ̀pẹ̀lẹ̀ abọ́n níwà méjì. bàbá balógun òwe àtijọ́ lè pa. Ah, ah. babaláwo tí ò bá láṣọ méjì báwa yóò ti daṣọ fún un. Ah. ọ̀dà ayaba mi kúkú sọ bí ọ̀nlọ gan-an. ẹ ṣeun hmm. adéríbi bí àlàbí ọmọlé ọlọ́kọ ńlá ó gbajúmọ̀ ó sì lówó lọ́wọ́ òun náà sì ti rìn jáde òye yé nígbà tó sì jẹ́ pé ìdílé ọba lòun náà ti wá bí a ṣe tá a lè gbárùkù tì kápò náà joyè kó jọba kó jọba ní alórí. ẹ wọlé o ẹ̀gbọ́n wo lẹ o balógun àgbà oyè ọ̀tún ajaga dígí balógun àgbà oyè ẹ wo lẹ ẹ jí ẹ jókòó ẹ jókòó ẹ mọ kéde àṣàbí ẹ mọ àárín wo ayaba mi bàbá rẹ náà lóde yìí gbogbo tó o bá fẹ́ sọ sọ lójú wọn. gbogbo tó fẹ́ yí pátá ló ti yé mi. tá a bá wáyé dídá èmi àtàwọn àgbàdo ìyókù kò séwu lọ́rùn èjò tọmọ eku ló nípọn. Hmm, kò séwu lọ́rùn èjò tọmọ eku ló nípọn ṣèmi eh, lọmọ eku ẹ̀yin ni ọmọ ejò. Eh, ọlọ́run ló jẹ́ tí gbogbo wọn sọ̀rọ̀ gbogbo tẹ́ ẹ bá wílẹ̀ mi náà fara mọ́ mo fara mọ́. ẹ má bọ́lá ọmọdé jẹ́ ẹ̀yin ló ń ta àkùkọ ọmọdé òkú àgbà nígbà wo àgbà mọ́ máa dó mọ́. àgbà tó ń bọ̀ gbogbo èyí ọ̀yàbá. ọmọ ìṣẹ̀wọ̀n wo ni. olórí ẹ má jẹ́ káwọn aráàlú sọ mí lẹ́nu. <laughs> Ah. àyìnlá ló mọ̀ jíṣẹ́ fún mi ó ló ní kí n yọjú sí ọ. bẹ́ẹ̀ ni èyí ni wọ́n ṣe sí ọ lóòótọ́ mo fẹ́ kí ẹ kú oríire torí ìdílé ọlọ́kọ́ ńlá ló yẹ ilẹ̀ yìí kan. tàwa mm-hmm. eh, ni wọ́n fẹ́ fi jọba nù wọn. pàǹtí ah. ni wọ́n fi jọba yóò ṣe adébíbi bí alábí tèmi nìkan. alábí wo. alábí tí èyí náà ìbániparọ rọlá bá ń bọ. ìlú ọ̀nà bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ mi ń tẹ̀lé oje gbogbo àwọn bàbá wa lábúlé ni wọ́n fẹ́. adébíbi fi ọkàn ẹ balẹ̀ kí ni mo wí fi ọkàn ẹ balẹ̀ levam-se mo kí ọ kú É ẹ jẹ́ olórí lọ́mọkẹ́ ta ni arákùnrin yìí ná. ọba lọ́la ló ń wò yín. ó mà ṣe o bí olórí ìṣọ̀bá ti kú a ò tún gbọ́ òrìṣà rẹ̀ bọ́ nígbà orí ọkọ ikú náà tí ẹ ti ń bẹ̀rẹ̀ sí ni máa gbà bàbá lágbèrè lálejò afọlági tó lajú mi jálejò ọ̀rọ̀ jáde síta. àgbà tó tẹ lọ́wọ́ ọmọdé ẹ má ṣe bínú ẹ ṣọ́ wa wò. ṣetán láti máa ṣọkọ fún mi ni. rárá o ṣùgbọ́n ìlú kò tí ì ṣe ló pé fẹ́ lòmíì. Hmm. ó mà ṣe o ẹ mọ kú ojú òkú jí ẹyẹ lọ tọ ìtẹdòfo àti ìdìbòdò kú ẹnu ìsájú ọ̀pọ̀.

sáàbù mọ́ lè mú wá máa lọ ìrì ọlọ́la. Thank you. ṣojú wò ní kí n máa lọ wọ́n sì wò wípé lára àwọn dúkìá tí bàbá rẹ̀ fi lẹ̀ kò sí ìfọwọ́ ara ẹ̀ lé wọn jáde. dúkìá ń rà èmi nù èmi ò máa ń jáde o. tó bá ṣe pé o ti dàgbà ni tó mọ tí wọ́n ń pè ní ìfẹ́ kò mi dárò ara mi torí ikú bàbá rẹ̀ èmi ló fi ìyà jẹ jù ìyẹn ọmọ kékeré tí wọn ò tí ì ṣe nǹkan kan. ọ̀dà nítorí ọ̀rọ̀ ẹ̀kan wọn bínú lówó orí gbà ìlú tó bá mi tó bọ́ ṣé wọn kọ mi kò sí. Thank you.

lẹ́kún jọ ń torí ọlọ́run má tó lọ mo bá mọ́ o má pa mí kékeré o. kí ló ń ṣe tí ò kí sọ ọmọ bá ní ó ti lè bínú jù. tí bá jẹ́ ọmọ ọba ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bàbá mi ti kú màmá mi ti kú àwọn aráàlú yìí ti burú wọn ò fẹ́ kó máa pè mí lọ́mọ ọba. Ah! ọ̀rọ̀ tó lé ní báwo ló ṣe jẹ́ ṣàlàyé fún mi. ìgbà táwa ní ìlú ọba. àti nàìjíríà ní kí wọ́n á jọba èmi ti fèsì ní mi lórí tá ṣe sọ fún mi kẹ́ tó kọ̀wé sọ pé ìjọba. nígbà tí ò kì ṣọ̀rọ̀ ọmọdé lóde. mo fẹ́ kẹ́ jọba yẹn. èwo ni tiẹ̀ pẹ̀lú ọlọ́bàdé. ẹ mọ̀ wípé tẹ bá jọba eh. ó di dandan kó máa pè mí lọ́mọba wọ́n á tún máa kì mí ní ọmọ ọkùnrin láàfin náà àkíkàkà àwọn ló máa kíkàkà kọlọ́rọ̀ ò gbọ́ tọlọ́rọ̀ bá gbọ́ kọ́ kí ni bàbá ọlọ́rọ̀ yóò ṣe. akíkàkà ìlú burúkú ni ìlú yẹn ibẹ̀ ni mo ti pàdánù àwọn òbí mi. bí a bá ti parí ilé yìí àwa kọ́ ilé yìí parí fún ìrẹ náà. bàbá rẹ̀ mi ṣe é rí i pé yìí ṣẹ̀ṣẹ̀ wá dá ní báyìí gbogbo ìgbà tí mò ń sọ fún yín tẹ́ ẹ kà á kún ṣe rí i pé ìdára ẹ̀. bí rẹ̀mí bá dàgbà ṣẹlẹ̀ àmọ̀dé yọ aláìgbọràn rí máa rí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ó dàbí ẹni ìyá yóò jẹ́ wá gbé a ó wọ ọgbọ́n dá sí i tẹ́nu ajé tẹ́ ọ̀rọ̀ lọ́kọ́ ńlá. àwọn ìlú ti gbà láti fi yín jọba. ẹni tí fa mú àwọn ìlú ló kéré wọn láwọn ò lè forí balẹ̀ fún. kò lẹ́tọ̀ọ́. nígbà èsì tí wàá mọ̀ pé yìí kọ́ ẹni fa mú ẹ fetí balẹ̀ sí ní o torí pé béèyàn bá rè gbé ìhòòhò ni ó di dandan kó tán lẹ́rẹ̀ẹ́ bí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. nígbà tí ì ti ni fa mú un. ètùtù yín dì lọ́pọ̀ mẹ́rin mẹ́rin o. a sì gbogbo ìsọ̀rọ̀sí ìhùwàsí hmm. ìjẹ ìmu ìlú ní ọmọ làlẹ́ yìí lọ́wọ́ o. bẹ́ẹ̀ faramọ́. bàbá ẹ sọ̀rọ̀ là. olú balógun. balógun. Ah, ń la sọ yìí. bẹ́ẹ̀ni bá sì jẹ oyún ṣe lójú tèmi ò bá nǹkan kan lọ́wọ́ ẹnì kankan. Ah, ah. ntí rán mi ni mo ti jíṣẹ́ 哎，爸爸，爸爸，爸爸。 mọ̀nà láti padà sílùú ọba láti lọ́ọ́ mọ̀ gbé. kí ló dé bàbá. ààfin ibi tó ń gbé lóòótọ́ bàbá rẹ ló tún sí. ṣùgbọ́n ààfin ìgbàlódé àwọn baba ńlá wa ni wọ́n fìpìlẹ̀ rẹ̀ nílẹ̀. abala ibi tó ń sì ń lò ó sí ìlú fẹ́ lò ó torí náà wọ́n ní okó jáde. aláyà mo kí gbogbo wa pé a kú ìjókòó ẹ dákun mo fẹ́ kí gbogbo àfiyèsí sílẹ̀ èyí ni àkọlé bí kábíyèsí ṣe ní ká pín dúkìá tí wọ́n fi sílẹ̀ sáyé lákọ̀ọ́kọ́ ọba Ajíbóyè ní ilé mẹ́ta sí òkè òkun wọ́n sì tún ní ilé méjì sí ìlú wa yìí ní èyí tó jẹ́ pé baálé ilé nìkan ló mọ ibi tí àwọn ilé náà wà. ẹ gbọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mi nìkan ni. yàtọ̀ sí èyí wọ́n tún ní ilé ìwòsàn ńlá méjì sílùú Èkó bákan náà ni wọ́n tún ní ọjà ìgbàlódé ọlọ́gbọ́fà ìsọ̀ sí ìlú ìbàdàn. ṣé ibi lọ yí àgbàdo fún. kábíyèsí ti ṣètò wípé lẹ́yìn ikú àwọn kí a máa fún gbogbo àwọn arúgbó tí ó bá wà ní ìlú yìí tí ó lé ní ọgọ́ta ọdún ní ẹgbẹ̀rún méjì náírà lóṣooṣù fún ìdí èyí a kò gbọdọ̀ rí arúgbó oníbàárà kankan nílùú wa rárá kò tán síbẹ̀ o ọba tún sọ wípé fẹ́ni adéjọba kò jọba o lẹ́yìn ọdún kejì kí ó fún gbogbo àwọn ìjòyè ní mílíọ̀nù kan náírà láti fi kọ́ ilé ìgbàlódé tí ó bá wù wọ́n lákòótán tẹ́ni adéjọba kò jọba ó gbọ́dọ̀ fún olórí rọmọkẹ́ ní mílíọ̀nù kan náírà kí ó sì fi sílẹ̀ láti fẹ́ ọkọ mìíràn. ẹ ẹ ẹ bàbá ó ṣe wí nù. ṣé gbogbo ohun tí ẹ kà ṣe bẹ́ẹ̀ lórí. òótọ́ ni bó ti rí nù. bẹ́ẹ̀ ni. mo kí yín o ẹ̀yin ẹlẹgbẹ́ mi àwọn àgbà ló máa ń pa lówe pé ikú tó pojú gbà ni òwe ló ń pa fún ni. bẹ́ẹ̀ni. gbogbo wa la mọ̀ Tẹ́ni Adé àrẹ̀mọ bẹ̀lú akékaka bàbá rẹ̀ ṣe fàlejò ó ṣe fónílé ó ṣe fáwọn ọmọ kéékèèké ṣùgbọ́n àsìkò ìgbà tó ń gbìyànjú àti sun ẹ̀kọ́ di ọ̀fẹ́ ni kú dá alágara. ṣùgbọ́n nígbà tó kú tán àwọn ará ìlú akékaka fẹ̀mẹ́ẹ̀mọ́ ẹ̀wọ̀n sí àrẹ̀mọ náà nípa fífi oyè bàbá rẹ̀ dùn wọ́n sì lé jáde ní ààfin. àkọsílẹ̀ bàbá yìí ni pé kí Tẹ́ni Adé bá jọba tán kí ẹ̀kọ́ di ọ̀fẹ́ ní gbogbo agbègbè yìí a ó ràn lọ́wọ́ àbí a kò ní ràn lọ́wọ́. èmi gbà kí a ràn lọ́wọ́ ṣùgbọ́n ànáwó la ó gbègbà. nígbà tó bá yá àwọn alátìlẹyìn wa ó máa sọ fún wa. báwo la ṣe fẹ́ rí owó pa gbogbo wàhálà yìí bí àwọn òbí wa ló na owó náà. nígbà tó bá yá àwọn alátìlẹyìn wa ó máa sọ fún wa. tó bá jẹ́ gbogbo wa la máa jàjà yìí ẹ jẹ́ ká fi pamọ́ fáwọn tó wà ní ìgboro torí tí a bá fi pamọ́ ní níyì. bẹ́ẹ̀ni. gbọ́mọdé kú. àgbà ló ń jà. ẹyin ló ń jà púpọ̀. àwọn ọmọdé ta pẹpẹ. tàbí àìsàn wọn kéde. ó mú mi rántí àwọn àgbàlagbà síwájú wa ní pàápàá nígbà tí wọ́n bá fẹ́ lọ ja ìjà àjàgbara wọ́n máa ń kọrin kan yín pé solidarity forever. solidarity forever. ẹ ràn wá lọ́wọ́ ni láti tọrọ àyè lọ́dọ̀ àwọn òbí wa wípé ẹ̀ ń kó wa lọ fún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yíká orílẹ̀-èdè kí wọ́n fún wa ní ààyè oṣù kan. ṣé kò jù báyẹn lọ. jù bẹ́ẹ̀ lọ. kí lè wá mú wá fún mi. kò sí ṣòro torí torí wọ tí bá ti ń kọ ọ ìwé ìtàn ó wà lọ fi ẹ̀rọ ayára bí àṣà tẹ̀ lẹ́yìn náà ẹ ṣẹ̀dá rẹ̀. sí ẹ̀yin òbí tàbí alágbàtọ́ gẹ́gẹ́ bí àgbéga tí à ń tọrọ láti ọ̀dọ̀ àwọn olùkọ́ àti ọlọ́run fún àwọn ọmọ wa ilé ẹ̀kọ́ yìí ti ṣetán láti kó àwọn ọmọ wọ̀nyí ìka orílẹ̀-èdè eléyìí tí ó gbà wọ́n tó oṣù kan gbáko eléyìí kò náyé ní kọ́bọ̀ rárá àwọn aláṣẹ iléèwé ti ṣe ètò owó tí wọ́n ná àdúrà ní kí ẹ fi sin àwọn ọmọ wọ̀nyí kí wọ́n lọ láyọ̀ kí wọ́n bọ̀ láyọ̀ láti ọwọ́ ọ̀gbẹ́ni jéhò padà fún aṣojú olùkọ́. ọmọ mi o ti sórí ire ó dà o ẹ lè padà. ẹ lẹ. olùkọ́ gbogbo ohun tí ẹ wí ni a ti gbọ́ ẹ jọ̀wọ́ ẹ bá wa tọ́jú àwọn ọmọ náà dáadáa o ẹ dákun o. kò sí ṣòro. dákun tẹ ẹ bá wá rí i pé yóò ju oṣù kan lọ tẹ ẹ wí ẹ ti ránṣẹ́ sí wa kọ́kọ́ akó lè balẹ̀. kò lè jó oṣù kan lọ. ọlọ́run wà pẹ̀lú yín ẹ bá tọ́jú wọn. ẹ dábọ̀. ẹ jẹ́ sọ̀rọ̀ kọ́ adé. bọ̀tún bọ̀tún. rẹ. má pàtó ìpadà lé o ara òun náà ti wà lọ́nà bíi kó ti bá wọn lọ ní í ṣe. ẹ̀yin náà lọ jọ. wípé a ó fi ọba tuntun jẹ ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún èmi kí ekulé kó gbọ́ kó sọ fún toko sí àdán kó gbọ́ kóró kó dẹ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ na ọjà ní ẹjọ́ mẹ́ẹ̀ẹ́dógún èmi mo wí ni àbí mi ò mo wí ni àbí mi ò àdúrà ẹ ojú àbáwá sí ọlọ́run ò ní yí òun wá o ẹ ire lábà ń bẹ àní rí bí bẹ o ẹ wò ó a ti ṣe o àná ti kọjá ní ọjọ́ ẹ jẹ́ á ṣètò gbogbo àwọn ibi tó yẹ kí ìṣàkọ́lé o ti wá tọba burúkú yóò jẹ́ ká tó jọba tuntun mìíràn ẹ̀jẹ̀ awọ́nà bá ṣe ṣàtúnṣe ibẹ̀. ó ti dà ẹ̀yin náà ni ẹ wá bá ń ṣètò oyún kọ́ mọ̀ tiẹ̀ pẹ́ rárá ẹ gbéra ẹ rán mi sí gbogbo àwọn ìlú kéékèèké àwọn ìletò abúléko kéékèèké tó yí apò ẹ pé tó omi tuntun ti rú o ẹja tuntun sì ti wọ̀ ọ́ Ajíbóyè lọ dáríjì hàn o ṣùgbọ́n lẹ́yìn tó kú àrí nǹkan ṣèlú mọ́ o tó náà nǹkan ìsákọ́lé ọdọọdún kí owó tó gbìyànjú owó fèlè sí à ń retí ẹ o láàfin. ẹ rí sọ ọtún ìyá méjì ẹ sáà jọbẹ yóò bá sẹpọ lójú ẹ ìyọ sáà dùn. ó di dandan bẹ́ẹ̀. ẹ̀nà wọ̀nyí sókè sílẹ̀ sókè sílẹ̀ sókè sílẹ̀ ó yá. ó tó bá wọn ẹ ṣe yìí. ariwo tó bá hàn ó yẹ ṣe yìí ẹ mọ̀ tán ẹ mọ̀ tán tán ẹ mọ̀ tán lágbà o. àṣẹ. ẹ ò ní ṣọ́kú o. àṣẹ. gbogbo ibi tí mo lọ lénìí gbogbo ẹ̀ ló yọrí sí rere. tó bá di ọ̀la a máa sọ yòókù. kí ẹnìkan kó dìde kó fún wa ní àdúrà láti lọ sùn. olúwa a lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe mú wa wá sí irúgbà ní alẹ́ yìí àti báyẹn máa sùn lé yín lọ́wọ́ táwa máa ṣọ́ wa. ẹ má ṣe jẹ́ kí nǹkan kan ṣe wá. ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe mú wa láti ilé sí ìrẹ̀lẹ̀ alẹ́ yìí. adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ jẹ́ kí ẹnìkan kan wa kó ṣàìsàn. àdìgbà tá a ti ṣeré ẹ̀ jẹ́ kí nǹkan kan ṣe wá. ẹ gba ọpẹ́ wa. ẹ gba yín wa. Mm-mm. bàbá ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀wù ẹ̀wù ẹ̀wù àyè ẹ̀wù ẹ̀nu sùúrù ó ti tó báyìí ẹja sọ́dọ̀ la. Ah, ọ̀rọ̀ ojú ni hmm? ìgbà ó lé kan ni wọ́n ti fún ọ. Ah, ìgbà bá ọ̀rọ̀rùn rárá. máa sùn. ọ̀jú ọ̀jú ọ̀jú ọ̀jú. ó kù díẹ̀. Ah, hmm, hmm. kó jọ̀bọ̀. ẹ ta wọ́n ní àwọn ohun ìgbà ìṣírí ọmọdé kan ló wà ń bẹ̀ fún ọjọ́ ìbí rẹ̀ ó sì jẹ́ ń gbọ́. kò sí ìpàsíkò àná ló yá òun náà àti wípé ó mọjọ́ bí mo ló fà. ó dà kò burú ṣá máa fojú sí ìwé ẹ ṣé àwọn aráabí ò máa yọ ẹ lẹ́nu. àwọn wo ni. àwọn ìjòyè àtàwọn ẹbí bàbá rẹ. rárá o. ṣé o gbọ́ tẹ́tí tó fẹ́ fi jòyè wàhálà tí wọ́n ní wọn. àná bàbá àdèjì ah! ọmọ tọ́mọ arúgbó mòndó àgbàrá òde ọlọ́jà ló bá ta ibù. ìmọ̀ ọjọ́ pàdé bẹ́ẹ̀ ẹja tó bá wọnú àgbàrá yóò gbé lọ di amásodò dé yàrá yìí dé. ẹ̀yin ọmọ olórí kolo ìdáàkọ wa bá ń pẹ táyà kẹ̀kẹ́ mi. ọmọ wo nu láwálé ni. Ah! ọmọ òun láti jó kí ló mu. Ah! ọgbọ́n kankan àdìmọ́ lọ ṣe àyẹ̀wò sí gbogbo orílẹ̀-èdè yìí pátápátá kódà lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí wọ́n ń bá ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n ń bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ní ìsìn báyìí. òun náà lọ. àtàlù ah, ẹ̀ bá síwájú ọmọ tèmi náà lọ iye mo rí ní gbogbo àdúgbò sinmi. ewo lè wo báyìí. ẹ tẹ́ ẹ bá ti fẹ́ sanwó náà ní kọ́mọ wa ìbọn ọ̀pọ̀ ìbọn ọ̀pọ̀ táyà. èmi ò lówó lọ́wọ́. ìbọn ilé àwọn ìyá ìmọ̀ sọ pé ká máa gba ẹ̀yà àyìnbọ̀. lóòótọ́ ni èmi mo ránṣẹ́ sí i. ṣé gbogbo yín lẹ rántí pé ọ̀la láìsùn òye. bẹ́ẹ̀ ni. Ah, ah. èmi bá wá ní kí kálukú rè fà rẹ̀ lẹ̀ kẹ́ mọ́ relé torí gbogbo ẹ̀yin náà wo gbogbo bẹ́ẹ̀ ti ta mọ́ra yìí àwọn àlejò tí ń bá ń wọ̀lú ẹ̀rù ó mọ̀ bà wọ́n. ọ̀dà bàbá táwọn ẹni bíi bá lọ gbẹ̀yìn wọ̀lú wa ń kọ́. láti bo tán bẹ̀ sùn fapó rọrí ìwọ ọmọ ní mọ́mọ́ sòkí gbẹ́ ẹ̀yin ẹ máa relé kẹsọ fáwọn ọdẹ yòókù náà kí wọ́n máa gbáradì dọ̀la. ọ̀dà bàbá ọ̀dà lóde ṣe o. Hmm. balógun bàbá àdọ̀jọ́ ọ̀la wẹ́rẹ́ ẹ̀fọ́jọ́ bá gomi rí ńlájọ pàdé láàfin èmi yẹn burú àlọ́ àṣejù bàbá ǹjẹ́ òfò yẹn mú kẹrù ọ̀fẹ́ kọ ọ̀pá ìpínjẹ́ kẹrù ọ̀fọ́ sà èmi lè lé ìyẹn burú afájà àlọ́ àṣejù bàbá ojo àyọ̀fẹ́ tí báwọn rè pé àbí kókó lọ akó ọlọmọdé ọlọmọ ńlá. ọ̀kadì. We're bá dẹkùn báyìí o kedere sì ti bẹ̀ wò. ṣé mo wí mo ní ọ̀tá ń bẹ láàrin ọ̀rẹ́ ọ̀rẹ́ ń bẹ láàrin ọ̀tá ẹrú ń ọmọ ọ̀dàlẹ̀ ń bẹ àwọn àjòyè fẹ́. bíi balógun ìwọ fi mú fílẹ̀ kọ́ ọ wádìí ẹni tí í ṣe nínú àwọn tí wọ́n wá láàfin lánàá tó wá ní inú wọn. ó ṣe wọn nígbà àjòjì wọ̀lú tó ntọka ń tọ́ka sójú orí bàbá afọ́jú sa ṣàìmọ̀pọ̀ lọ́wọ́ ọmọ ńlẹ́nu ni. ó dà sí kí n parọ́ mara mi ni nígbà tí òwa tèmi ń àbí ẹni ọmọ rẹ̀ bá wà ń nù yín ni jẹ́wọ́. ẹ kú àpérò ẹ̀yin àgbàlagbà ọmọ ẹgbẹ́ fọmọdé òkú àsìkò sọ fún yín pé kí ọjọ́ mẹ́sàn-án tó kẹgbóyè kò lóye bíbẹ́ ẹ̀kọ́. kò sẹ́nikẹ́ni tí ó jọba lu yìí o kí gbọ́. ẹ̀yin ìjòyè ẹ sọ̀rọ̀ ni. ẹ̀yin náà àwọn ọmọ èwe lè yí ọmọ iléèwé làwọn eléyìí. ẹ̀wù tó kéré sọ́jọ́ ọmọkùnrin o ojú rẹ̀ jojú àṣepa ó ti o ìyálòde lè yí ọmọbìnrin òun fẹ́mi jẹ. èmi ẹ̀yin ẹ bá ta lọ́dọ̀ wọn yàtọ̀ ìbòjì ẹ̀rọ mi lọ́dọ̀ wọn. Ah, kò rí bẹ́ẹ̀ o. Ah, bó o wá lè gbà sí èyí jẹ. tẹmu rẹ mẹjà láyé. ẹmu mi ẹ tún tẹ̀ ń béèrè. sìnà fọ inú ìrora yọ. èmi adémọlá àmọ́ lé mo bá tún àmọ́ orí mi ò bá kú ní iná lọ́dọ̀ ah, bàbá ire. bàbá wo olóyè bàbá tó kọyà ní. mo ní ń bọ̀ tètè lè koko ńlẹ̀ báyìí ẹ pè é yànà bàbá tó ẹ ò yà ní ó ń juwọ́ wèrè tó ń juwọ́ ẹ wo àná ọ̀dà fáwọn àgbààgbà wo àmọ́ àwọn gan-an lójú. òjòbó o ọmọ pé eré pẹ̀lẹ́pẹ̀lẹ́ lágbàlagbà ò lè sá. bá ti sọ ojú kan bá ran wùyàn tó ní ẹ má jẹ́ bá bá wọn lọ o ó ti wù sí bá wọn dàgbà tó yóò mẹ́ra gbogbo ọ̀pá lẹ́rìn bíi ti ìyálóde ló sì sáré sáré pẹ́ lásán díẹ̀ ló lè sì ṣe wọlé. àwò bàbá Adémọ́lá ó ń dè màkàn bèbè dín ní ṣíṣe ló ń gbọ́ wele wele wele wele. ẹyẹ ọmọdé ẹ sọra ẹ fi kalẹ̀ sí. àgùgbẹ́nu ẹ sọ́run òwe bá jẹ́ òun ẹni tá a bá lè dá ẹrù jà ní bani káti à pé èmi gbà pé ọtí ní tì í ti kùtì tẹ́ fi ń sọ̀sọ́kùsọ̀ àmì ń bẹ tí ò ní gbọ́ o tó ti yé tẹ tẹ tẹ tẹ tẹ tẹ ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní dọ̀la. Ah, ah, ah, bàbá tó ẹ má ṣe pé fún wa àwọn dọ̀la kódà àwọn dọ̀la lọ àwa kúkú pè mí lónìí dọ́là. ẹ wò ẹ bójú bá ń kan yín ẹlẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ jẹ́ máa lọ lónìí o. èmi ọ̀nà àwọn òjìnà o. èmi olóyè ọ̀tún àwọn òye bí wọn ń bá yín ṣe ni. èyí wọn ń bá mi ṣe. ìbá gbàlagbà wo ibi bẹ̀ wà. wo dáadáa o igi gbígbẹ máa ń bẹ́ ń gbé tútù ó sì ṣe bẹ́ẹ̀ tí ó kú dànù pa. irọ́ àwa làwọ́ gbẹ̀yìn àwọn àgbà kódà àkùn jáka. àwọn mẹ́mu sí ẹ bá gbàlagbà ni wọ́n máa lọ. ẹmu ti ń pa wá. ó ṣe kun rondorondo bí ara ń kan àwọn bàbá kò. wọ́n sì ti sín mọ́dàrí kan. ẹ rọra o. ẹ pẹ̀lẹ́ o yóò dáa fún yín. àṣẹ ikán parapọ̀ ikán mọ́lé ìrún parapọ̀ wọ́n má gìyàn ọ̀pọ̀ léṣu fi yagi o pípé tí ẹ pé pípọ̀ tí ẹ pọ̀ ikú ò ní rí bí wọ̀ láàrin yín ẹ ìbẹ̀rẹ̀ kí wá ṣoníṣẹ́ àfẹni tó bá forí sí i dópin ohun tí ẹ kóra yín jọ fún ìfolúwa fún yín ṣe o. lè ja ogun ìlàjà yìí orúkọ yìí ò ní parẹ́ lórílẹ̀‐èdè yìí o àti bẹ́yìn lẹ́kọ̀ọ́ jẹ́ màjèṣẹ́ àkọ́kọ́ tí ó kóra wọn jọ láti ja àjàgbara ẹ máa wà ní ìmúrasílẹ̀ nígbà gbogbo ara àjàlẹ̀ yín wà èékánná àbàrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tí olúbùnmi àti láwálé pàdé yín sùn. ní báyìí o a ó wàá lọ sí ìdí eré ìdárayá sí ìjà láàrin wa o ká ṣeré wa àwọn èèyàn tán bá ń bọ̀ ní àwọn la máa bá jà bọ́ ọmọdé òkú. àgbà ló ń jà. ẹyin. ló ń jà. ọwọ́ ọmọdé òkú ló fẹ́. àgbà ló ń jà. wọ́n lẹ wà lárúurú ní. ẹ à ń yanjú ọ̀rọ̀ kan ní ìlú ah, ah. ẹja mọ̀ rẹ nulẹ̀ irọ́ ẹja àti àdúró ní náà nígbà tí àwọn ẹrú ọba méjì tí wọ́n lé àwọn ọ̀tá lọ látànà wọn ò padà lọ́ wọn lárí àràbọ̀ wọn ẹ̀ kí ẹ̀ mìíràn tí wọ́n yìí séèyàn ni. àwọn ọ̀tá. bẹ́ẹ̀ ni. àwọn wo làwọn ọ̀tá. àwọn ọmọ wẹrẹ. àwọn ọmọ wẹrẹ lọ̀tá yín ẹ ẹ mọ̀jẹ̀ àmọ́ wulẹ̀ fẹnu ara wa pé nǹkan tí ò dáa ẹ wò wọ́n láwọn ọmọ ọ̀hún pọ̀ wọ́n sá pamọ́ síbì kan ni wọ́n sì ni wọ́n ṣe tán àti gbèjà tẹ́ni adé ọmọ ọba ẹ ẹ jẹ́ àwa nǹkan ṣe sí i. ẹ wò ọ̀rọ̀ dọ̀rọ̀ ara wa ẹ̀yin ni ẹjẹ́ apá títí mọ́lẹ̀ ká tètè mọ̀ bá a ṣe fọba joyè nígbà ọba bá ti joyè ọwọ́ ọba làṣẹ wà ẹni ọmọ rẹ̀ bá wá ń bẹnú àwọn ọmọ wọ̀nyí kó tètè rèé kìlọ̀ fún kó kálukú tọwọ́ ọmọ rẹ̀ bọ́sọ́ bẹ́ẹ̀ lè tójú òótọ́ ọ̀rọ̀ ni bàbá ẹ bá mi bá mi. ọjọ́ wo lẹ fún tẹ́lẹ̀ náà yìí ó dàbí ẹni pé jọ márùn-ún ni. kò lè ṣeé ṣe o. èyí ti jẹ. àwọn olè wà á fi wọ́n kó gbogbo adé ọba ìlẹ̀kẹ̀ ọ̀pá àṣẹ gbogbo nǹkan tá a pátá ni wọ́n kó. rárá o adé ìṣẹ̀ǹbáyé bàbá wa èmi tiẹ̀ ní kí n wá kí n fún ti àwọn ẹbọra tó ya wọ̀lú tó kó gbogbo ẹbọ tán lórí ìta pátápátá ni. ẹ dúró náà ọ̀rọ̀ yín ò yé mi o ṣé àwọn ẹbọra náà tí wọ́n ya wọ̀lú àwọn ni wọ́n wà tí wọ́n kó gbogbo adé lọ. wọ́n ní wọ́n gbéná wá. ọ̀dà náà tí àbámọ̀ tán èmi lọ torí ìwòlè farúgbó ara ká máa parọ́ sanra wa jẹ ajé mi lọ tèmi ni o. ẹ mọ bá mò ń tọ ọ tọ àbí. ta ni ò mò ń tọ́ ta ni ò mò ń tọ́ sẹ́yìn ọmọ yìí pé ọ̀rọ̀ ìlú ti dá méjì lórí ọ̀rọ̀ oyè yìí ẹ sì wá mọ̀ wò ó bá àrọ́kọ̀ àrèkó bá àrọ́kọ́ àkọ́bè bá a bá fi rádé ọba òṣèré jẹ bẹ́ẹ̀ ó sì di dandan ká wá àdéhùn kan ká fọba jẹ ní kíákíá. ẹ kí là ń dé adé tá à ń jókòó dé lórí òun náà náà ti di gbé lọ. Ṣé bí ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ bá bọ́jú bí ẹnu ajá kẹ́. ewo ni wọ́n dámọ̀ nínú wọn. ìdúró bí òde ẹ̀mẹ́ ní gbogbo mo mọ tẹ́ni ajé ọmọba. ẹ̀mẹ́ pé tẹ́ni ajé ọmọba ó yá ẹ̀rì tó. ibo. nígbà yìí kò tẹ̀lé ibe níbẹ̀ kọ́ ni. Ibe, lọ ọjọ́ wa ṣe. ọmọ ọba kọ́ èmi ò lè dọ̀bálẹ̀ lẹ́ni tí mo jù lọ bí ìtọ́ ọmọ ọba kọ́. bàbá bàbá ẹni tí kẹ́ máa jó fún wa. bí ìtọ́ ọmọ ọba kọ́ bí ìtọ́ ọmọ ọba kọ́ èmi ò lè dọ̀bálẹ̀ lẹ́yìn tí ó ń lọ bí ìtọ́ ọmọ ọba kọ́ bí ìtọ́ ọmọ ọba kọ́ bí ìtọ́ ọmọ ọba kọ́ èmi ò lè dọ̀bálẹ̀ lẹ́yìn tí ó ń lọ bí ìtọ́ ọmọ ọba kọ́ bí ìtọ́ ọmọ ọba kọ́ bí ìtọ́ ọmọ ọba kọ́ bí ìtọ́ ọmọ ọba kọ́. bá mi bá mi bá mi ẹ̀ mélòó mo pè é. ọ̀dà ọ̀rọ̀ òye yìí ò yé mi mọ́ o mo fura sí àwọn olóyè yín ejò fẹ́ lọ́wọ́ nú kó mọ̀ sí wípé àwọn olóyè ti gbàbọ̀dè. kò sólóyè tí ń gbàbọ̀dè ńlẹ̀ wọn ò tí o sì lè gbàbọ̀dè lórí tọ́wà ńlẹ̀ yìí kọ́kọ́rọ́ kan náà tó bẹ̀yìn ajájẹ́ náà ń torí adé sọmọ pé bá àrígún àdìsẹ́bọ bá àrákàlà àlè sọ̀rọ̀ ìlú tó ti ń dá dé fọba wọn láti gba ìwáṣẹ̀ bí àjọba lọ́la ọ̀sẹ̀ ó di dandan kọ́dádé adé ọ̀hún la àrí o. bá mi ṣe bá wà lówó tá a bá ra dé mi nǹkan. ọmọbìnrin sọ̀rọ̀ o ò ṣe wálé ẹ̀ olóyè lọ pàápàá ilé àṣepà àjọpọ̀ tó bá wí. ó ti dà ẹ ṣe bá mi. Thank wádìí fínífíní lórí ọ̀rọ̀ yìí o àwọn oṣó àtàwọn àjẹ́ ni wọ́n wà ń díẹ̀ ṣe rí gbogbo nǹkan ìjà àti oògùn ṣe kó lọ́wọ́ yìí wọ́n ti tojú bọ̀ kò lè ṣiṣẹ́ mọ́. bàbá mo jẹ́rìí ọ̀rẹ́ mi èmi lọ́mọ ò ní bà sọ oògùn ọlọ́mọ sọ oògùn ọtún lọ́mọ sọ oògùn bàbá dijọ́ bẹ̀rẹ̀ òní mo mọ́rú gbọ̀rẹ̀gbọ̀rẹ̀ ń jọ oògùn làyà bàbá wa dijọ́ márùn òní kálárúgbó ọ̀pọ̀rúgbó rẹ̀ mọ́ bàbá mi fẹ́ gbà ta. ọ̀rọ̀ arúgbó làwọn ń sọ yìí wọ́n ti tojú bọ gbogbo ohun tẹ́ ikú kọ́ra wọn wọ̀nyí ṣe rí ngbà ẹ bá lọ gbọgbọn bá àgbà àgbà á mọ gbọ́n mi ni hmm. ń ẹyẹ mi ronú sọ̀rọ̀ bàbá yìí o ẹ̀yin èèyàn mi bàbá wa bàbá balógun onílù òsì ní fẹ́ kó tú bàbá balógun ọ̀jẹ̀ tán àjò òjì ẹ̀jẹ̀ tán wa tóró ló ní bọ̀wọ̀ wa. bẹ́ẹ̀ máa ń gbọ́ ẹ wí fà lè jòkó lọ. ẹ ti ta tààrà bàgó. ẹ wí fà lè jòkó lọ. ẹ ti ta tààrà bàgó. sàṣàrà ọ̀rẹ́ o sàṣàrọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ bá wá rè jíjà ọ̀hún gbogbo ohun tẹ́ kó kọ́ra ẹ̀ bọ́ lẹ̀ aṣọ ara lásán lẹ̀ wọ̀ wo gba gbogbo ìbọn wọn àtàwọn oògùn yìí gba gbogbo ẹjọ́ ẹdájọ́ ẹdájọ́ ẹdájọ́ ẹdájọ́ ẹẹ ògógó ẹwọn ti tojú bọ kò lè ti jẹ àyàn náà. olúọdẹ o baba nba ani sẹẹrẹ ogun kọọpin fún gbogbo wọn tọ lọ́kọ̀ọ̀kan ẹ yọdà fún yóò àṣẹ gbogbo aṣọ oògùn tẹ wọ yìí kò lè ẹ mọ wọ o aṣọ ara ńlá ṣe ń gbọ́ àtọ̀ ara lásán ni kẹ́ ẹ wọ̀ ṣe fi jìjà ònú yóò sì dá o. àṣẹ ọ̀yà wífà lè jòkó lọ. ẹ ti sá sára bàgbó. wífà lè jòkó lọ. ẹ ti sá sára bàgbó. wífà lè jòkó lọ. ẹ ti sá sára bàgbó. wífà lè jòkó lọ. ẹ ti sá sára ẹlẹ́rìí gbígbé lọ́wọ́ ilé alára ọ̀gbẹ́júmọ́ lọ́wọ́ òkè ìjẹ̀rò kúkúmìkú lọ́wọ́ ilé ẹlẹ́kùn kúkúmìkú lọ́wọ́ ilé ẹlọ́jà adímọ́fún Ọ̀rúnmìlà níjọ́ tí tì sálú ọ̀rùn bọ̀ wá sáyé wọ́n ní ọmọ ọlọ́wọ̀ ni mí àti tù bàbá tògbó àfẹnà ẹ̀ tì í gbogbo ẹ̀ láti tù àjà ni o kò sí ní tá a gbé o àmọ́ ní tá a bá tu pamọ́ ní ní yìí. oní ìsọjú ariwo kìíní ọ̀nù eégún tí ń bẹ lábẹ́ aṣọ rèé o. ilé ọlọ́kọ́ ńlá náà la tún lọ ìdí ni pé ẹṣin ìjà ni ká mọ̀ tuntun nígbà tí nǹkan tí ò tó nǹkan bá ń ṣẹ̀rù ba odidi ìlú kí máa wí ìlú àwọn bàjẹ́ nù tá a bá sì kọ̀ tá a pé kì í ṣẹni wa látún yàn lóye ẹlòmíì tá a yàn tó burú jù bẹ́ẹ̀ lọ ọ̀sà ìṣẹ̀lẹ̀ sí nítorí náà ìdí tá a fi á tó lọlé ọlọ́kọ́ ńlá jù ní pàtàkì ni pé bóyí ọba ọba ti bẹ̀ jáde mọ́lérò yìí bóyá ni wọ́n gbóòórùn àkekàkà mọ́. kò gbúdọ̀ yẹn níbi ilé wa yìí. bọ́bá jẹ́ bẹ́ẹ̀ sínú gbogbo wa ti dùn sí i. abọ́bájẹ́ ẹ dé ẹni wa ládé olúwo kẹsàdúrà fún un mo kí yín o ẹ̀yin èèyàn wa mo kí ẹ̀yin ìlú moyè a ṣe bí ẹ ti ṣe yóò sì rí bó ṣe yẹ ó rí àbẹ́ ẹ̀ adé ọ̀rẹ́ o. acabou lá àìmọ̀ lóko àti pé tí ọba bá wájà àrẹ̀mọ ọba ló ń jọba. bàbá olúwa dà. èmi rè ní ọmọ. ó jẹ́ ìyàlẹ́nu fún mi wípé ẹ lè yí ohun ifá padà kí ẹ sì pa irọ́. àwo ìkúrọ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ wípé èmi kọ́ ni fámú kí ẹ fi ifá tí ẹ sìn kí ẹ fi búra kí ẹ sì fojú sunkún àwọn ọmọ yín fún ọ dọ́hùn bá lè fi lẹ́nu tó bá jẹ́ mi ní ifá mú. lóòótọ́ ifá ìkúrọ́ ìbò ìsìnà ọ̀pẹ̀lẹ̀ òsì níbalẹ̀ fọmọ́sọ. olúwo kí ló dé. jẹ́ ẹ sọ òótọ́ bẹ́ẹ̀. Ah, ah, ah. àdéjọ́ wọ̀ ń parú ẹran yìí bá ń bi ilé ọ̀rọ̀ ẹ̀ jẹ́wọ́ kò sóòótọ́ kò sòrọ́ tó ti ẹ wò ó ẹ̀yin ọmọ ẹ máa lọ lónìí torí pé abẹ́ dádé bọ́ba kò sì gbọ́dọ̀ kọjá òní. ajé òun náà dà. adé adé mò ń lọ́wọ́ wa. bàbá afọbajẹ ṣé ẹ dá adé gidi mọ̀. nà á ṣe á ní dá adé gidi mọ̀. òun de. adé ìṣẹ̀ǹbáyé gidi rèé o. bọ́bọ̀ jẹ́ òkú. ẹyin. lọ́dà púpọ̀. kí ni. gbèwà. kí ni. ọ̀sán ẹkọ àmọ́ wọn wọ̀nyí àtìmọ́lé èyí ayò rẹ. ewọ àgbẹ̀dọ̀ àwọn ọmọ ohun tẹ́ ń wò yìí wọ́n ti di òṣàlú àwọn òṣàlú lẹ̀ ń wò ó béèyàn bá fọ́ kàn wọ́n gbọ́rọ̀ gbẹ́lúwa ẹ̀. gbọ́ bí wọ́n lòótọ́ la fi ṣayé ṣayé fi gún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òótọ́ la fi ṣèlú tìlú fi tùbà tí tù tẹ. bẹ́ẹ̀ni. ọjọ́ abájífẹsẹ̀ ẹ̀rọ kan gbọ́ báyìí gbogbo ẹ parí nù àwa dúpẹ́ lónìí pé òótọ́ borí o ká ṣe bí ẹ ti ṣe kó lè rí bí ti rí kábíyèsí yóò ju ọ ṣe o. ọ̀kàrí kíní ọ̀rẹ́ yìí adé ìṣẹ̀ǹbáyé wa rèé ẹ ń bá ní nǹkan kó gbé tiẹ̀ wá àbẹ́ ẹ̀gbọ́n bí adé ọ̀hún wa rèé o ṣé adé fún un ẹni adé fún un tọ́ adé ọ̀hún rèé o kò ní hun ọ́ o kò ní hun ọ́ o báwọn bàbá rẹ ṣe dénú. irú kẹrẹ rèé òní sí adarí o ọ̀pá àtìlẹ́ní òní sílẹ̀tẹ̀ hmm. kábíyèsí o. ẹ ṣe mo dúpẹ́. kábíyèsí o. èmi ò tún ẹni tẹ́ ń dọ̀bálẹ̀ fún o adé ìṣẹ̀báláyé yín òun lẹ̀ ń dọ̀bálẹ̀ fún torí náà ìdọ̀bálẹ̀ tèmi rè é. muso muso muso muso muso muso ó yín gbogbo ìlú o ẹ kú oríire òní ẹ a ewu o a kú ewu a bíbọnú wàhálà ẹ balógun mo kí ọmọ bọyọ o ìdí tí mo kí ọ yàtọ̀ ni wípé ní ọjọ́ kìíní àná tá a dífá láàfin tí wọ́n mú gbogbo ọmọ oyè wọn mú orúkọ wọn wá kò sórúkọ ọba wa tẹ́ni adé hmm. ṣùgbọ́n odù rẹ̀ hù òótọ́ wá já náà lénìí òótọ́ ọjọ́ náà tí wọn ò já sọ hmm. ló já náà yìí odù ọmọ tó hù ọjọ́ náà ló sọ wípé hmm, ẹ ilé ìlóye aráalé ẹ kú àtètè ìlóye ẹníbọ̀ oko òun ló dífá fún adégbémisóyè tó jí kùtùkùtù tí ó goróyè bàbá rẹ̀ ẹ akòsà ìgbáwolékè awo iná orí oyè ń lọ wá gùn lónìí o kò wá ní hun ọ́ adé yìí ó de pẹ́ o ilẹ̀kẹ̀ ó pẹ́ lọ́rùn rẹ bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀ ẹ ò ní o àwọn bàbá wa ni wọ́n wí bẹ́ẹ̀ àwísẹ́ntìfá àfọ̀sẹ́ntọ̀rúmìlà wọ́n ní kó ṣe kó ṣe báyìí ní tìlákọ̀ṣẹ́ ire o ẹ ṣeun olúwawo. olúwawo tí mo jẹ nǹkan tó lẹ́gùn ìpínlẹ̀ bẹ̀ ní fi wọ́yìn rẹ̀ ní kùtù àti balógun rí mọ́yàlẹ́ àyàrú mọ́kùnrin gàlẹ́gàlẹ́ mo kọrin lọ́jọ́ ọjọ́ sí wọ́n lé dẹ wọ́n lé mi dànù láàfin ni orin ọ̀hún ṣojú ògbóni mi dáadáa. òótọ́ ló wá lékè báyìí. ṣe rí báwọn tì yín lọ. gbẹ̀yìn ará ìlú o àtẹ̀yìn aláwọ̀ ìroko àtẹ̀yìn aláwọ̀ ìròdò àtẹ̀yìn oṣó ilé àtẹ̀yìn àjẹ́ òde àtẹ̀yìn ìjòyè tí ẹ bá bàbá mi ṣèlú gbogbo yín mo sí o bàbá balógun dà. yé mo dáràn. ọ dáràn. àrùn ò dà dá ju àrùn lọ. àṣẹ àṣẹ bàbá yìí. káre ẹ̀yà múra o. ẹ sì mọ ṣọ́ra dáadáa tó ráwọn ìlú ń bọ̀ wá kógun jà yín o. bàbá bó lè yìnbọn bá àṣẹ tàwọn ọlọ́dẹ etí tí wọn fi ní dàbọn bò wá lóru àti tóun ìjà bá wọn tí òfin ní náà wà. ìwọ fi yan lẹ fún mi gúdúgúdú ni mí wọn fi gbà kan túra lẹ ọgbọ́n tí òun dá wà nù mí ìwọ fi yan lẹ fún mi tètè lọ báwọn yòókù rẹ. ẹlẹgbẹ́ mi mo kí yín o àsìkò wá tó báyìí láti kó ní kálukú yín kó padà sílé àwọn òbí rẹ̀ lílọ lẹ́wà lọ báyìí o ìkọ́ kì í kọ́ ọmọ ejò lẹ́sẹ̀ ìkọ́ lè kọ́ yín lẹ́sẹ̀ o. àṣìṣe ìtẹ̀lẹ̀ yín kò ní jọba aráyé nù o. ẹ kẹ̀dẹ̀ bá mi sọ fún onímọ́tò yẹn o kó ra bá mi wà wọ́n o. orí eku ẹmọ́ kì í sèpò orí eku àfè kì í sèpà ọgọ́gọ́ ọ̀nà lọ́lákẹ́ ń sọ ènìyàn tí ẹ kò dágbére fún kò ní mọ bí ẹ lọ o láyọ̀ lè má bá lé àjọpọ̀lẹ́dù onílé márẹ̀lẹ́ rẹ̀ àjọpọ̀lẹ́dù onílé márẹ̀lẹ́ àjọpọ̀lẹ́dù onílé márẹ̀lẹ́ rẹ̀ ilé tí